الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفوني ترى تسواجك الوالي نقام من كتيمة جاكي يسيبا يوبايو kí ìdùnnú pọ̀ nínú ìgbésí ayé mi kí ìbànújẹ́ mọ́ra yìí jókòó nínú ẹ̀ nínú àwọn sábàbí òun náà ni dawamu dhikrihi ala kulli hal kéèyàn ó dún ní mọ́ ṣíṣe ìrántí ọlọ́run bá wa ní gbogbo ipò yòówù tí mi bá bára rẹ̀ ká máa ṣe ìrántí ọlọ́run bá ní ìgbà tí ara tù wá ká máa ṣe ìrántí rẹ̀ ní ìgbà tí gbogbo nǹkan tó ṣe pé kò fẹnu wa ká máa ṣèrántí ọlọ́run ọba wa ní ìgbà tí gbogbo nǹkan ń bọ́ sí ká má gbàgbé láti rántí rẹ̀ nígbà tó náà dé mọ́ wa nítorí pé ìrántí ọlọ́run ọba ọ̀ bẹ nínú nǹkan tó máa ń wúwo púpọ̀ orí òsùn ẹrú tó bá ti lọ́la àkèyàmà ọwọ́ nínú hadith alhadith alqudsi olóòtú mọ́mọ́ Abu Dawud rahimahullahu ta'ala tí wọ́n gbé jáde nínú tírà wọn anabi sallallahu alaihi wasallam ọlọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa sọ wípé ẹnikẹ́ni tí kíkí al-Qur'an àti ṣíṣe ìrántí ọlọ́wọ́n ọba wa tó bá mú má lè bẹ ọlọ́run tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run òun ọlọ́run ọba ò fún ní ntọ́ dáa tó lọ́lá ju tó máa fún àwọn ẹni tí máa tọrọ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ọlá eléyìí ti ń lọ fún kíké alukur'an lórí ọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí alukur'an ó dà gẹ́gẹ́ bí ọlá àti àjùlọ ọlọ́run lórí gbogbo nǹkan míì ẹni tí máa ń ṣèrántí ọlọ́run ní gbogbo ìgbà ìdùnnú rẹ̀ pọ̀ nítorí pé ọlọ́run ọba tó ń rántí òun lọ́ba tó máa ń fúnni nídùnnú ọlọ́run ọba tó ń ṣèrántí òun lọ́ba tó máa ń lébànújẹ́ jìnnà síyàn ìyẹn ò sì ní máa rántí ọlọ́run kọ́lọ̀ wọn bá wa ó má jẹ́ kí dùn pọ̀ nínú ìgbésí ayé yẹn. ẹ wò tí wàá bá nàbí sallallahu alaihi wasallam tó ní tọ́lọ̀ ń ṣe lófin àwọn mùsùlùmí nínú Islam ọ̀pọ̀ pọ̀tàyà tó ń lè ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ìyànjú tó wọ́n máa gbà ó wù ọ́ kó ná ọ̀gá nípò tó bá di lọ́la òkè yá mi òun ń fẹ́ bí kánàbí sallallahu alaihi wasallam kókò ní nǹkan kan tó ṣe pé òun náà máa rọ̀ mọ́ anábìíní la yazalu lisanuka ratiban min dhikrillah ahọ́n rẹ̀ ọ̀gbọ́dọ̀ yẹ ọ̀gbọ́dọ̀ gbò níbi lílẹ̀ sí ṣíṣe ìrántí ọlọ́ bí ẹ̀ bá ń ṣe ìrántí ọlọ́wọ́n ọba lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà inú èèyàn máa dùn náà ni. ìrántí ọlọ́run tá a sì máa ṣe ó náà ní àwọn gbólóhùn tá a ti mà nínú sunna anabi sallallahu alayhi wa sallam subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah la ilaha illallah wahdahu la sharika lah lahu almulk wa lahu alhamd wa huwa ala kulli shay'in qadir. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته بقول بولي أيكم أجادي لنا المسلمين ببوبا نتوري بني من تي ما جكي دادي يبقى ní sunwọ̀n tó bá di lọ́la àlùkìyàmù. afáàní kéèyàn máa ṣe rántí ọlọ́run fi kulli mawtin nínú gbogbo ààyè téèyàn bá wà àṣírí nínú àwọn hadith gẹ́gẹ́ bí hadith Aisha radiyallahu anha kana rasulullah sallallahu alayhi wa alihi wa sallam yadhkurullah fi kulli ahyanihi anabi sallallahu alayhi wa sallam máa ṣe rántí ọlọ́run. gbogbo ipò tó bá wà ali ibn abi talib radiyallahu anhu nínú ìgbà wa tiẹ̀ kana rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam la yamna'uhu shay'un an qira'ati al-qur'ani illa al-janaba wala nabi sallallahu alayhi wa sallam nǹkan kan kì í di lọ́nà láti kí al-qur'ani ní gbogbo janaba tí jẹ́nẹ́bà bá ń bẹ lára rẹ̀ nìkan ni òní kí alukur'an ẹ sì ti mọ̀ pé nínú tó ga jù tí yẹn máa fi ṣe ìrántí ọlọ́run náà nìkan ni alukur'an torí pé gbọ́ ara fi kọta bá ké nínú rẹ̀ ládàá mẹ́wàá ni torí ẹ̀ wọ́n sì dàbí ẹni tó ṣe pé òun ti pa alukur'an tì látọjọ́ tó ti pẹ́ ó ti yàn lódì ilẹ̀ títà eléyìí ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó dájú pé kò fẹ́ràn ara rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó lọ́wọ́ bá sọ kalẹ̀ torí káwọn èèyàn lè kàkún fi sórí rẹ̀ wọ́n lè máa tẹ̀ láṣẹ àti ìmọ̀nà tó wà nínú ẹ̀ tó ṣe pé kíkiri rẹ̀ gan ìjọsìn ẹ̀ tó wá wòye ládàtọ́ lọ́wọ́ máa fún yẹn lórí kíkiri rẹ̀ ọ̀pọ̀ àìmọye mùsùlùmí ni wọ́n ti pa àkùránì tí wọ́n kì í ké wọn kì í kà wọ́n sọ̀rọ̀ àwọn dọ̀tá tìrọ̀ ọlọ́run ọba wa torí ẹ̀ kíké àkùránì ọ̀nbẹ nínú ìrántí eléyìí tó ga jù mọ́ wá sí àfọ̀ onítìrà gbọ́ pàtó sọ pé gbogbo àyè gbogbo ògbà ká máa sì rántí ọlọ́ pété ni tó wọlé gbọ̀nsẹ̀ kọ́ kò sáàyè fún ẹ láti máa kí alukur'ani nínú ilé gbẹ bẹ́ẹ̀ náà ni nígbà lùwẹ̀ kò sáàyè fún ẹ láti máa kí alukur'ani nínú rẹ èèyàn gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ọlọ́run ọba níbi kíkẹ́ láyè tí ó mọ̀ èèyàn gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ọlọ́run ọba níbi kíkẹ́ láyè tó jáyé ẹlẹ́gbin torí ẹ anábìsọ̀lọ́lọ́ àbọ̀ àríwá àríwá sẹ́lẹ̀m wọ́n ní. إن الشياطين تحضر هذه الحشوش wọ́n ní àwọn ṣètọ́n wọ́n máa wá àwọn àyè tẹ́ǹtì sígbọ̀nsẹ̀ wọ́n máa wá sí àyè tẹ́ǹtì sígbọ̀nsẹ̀ torí náà tẹ́ bá wọ bẹ́ẹ̀ ẹ máa ṣáàdì ọlọ́run níbi àbúrò àwọn ṣayatin torí èké wá síbi tí ṣayatin ni máa ń jókòó sí lọ́wọ́ àjókòó sí tó ti lọ́ọ́ máa kí al-Qur'an àyè ibi tí wọ́n ti máa lóṣù yàgbẹ́ kí ẹsẹ̀ bẹ̀ lọ́ọ̀lọ́ tó ti máa lọ kí al-Qur'an. إلي جمال وني فللذكر تأثير عجيب في شراء الصدر وني سيسينا الله ومن لقبا ني لقبا تنيا براتوها نبي أتسيبا يا أقيا ونعيم القلب اسما سسبب كديرا قواني نوكيا وللغفلة تأثير عجيب في ضيقه وحبسه وعذابه ẹni tó bá sì fọnú fọ́ra gbàgbé àti máa rántí ọlọ́run eléyìí òun náà máa lapa ọ nílapa tó bọ àyà níbi dídí ọkàn yóò jẹ́ kọ́ kéèyàn òdì òní máa ti ń dùn mọ́ láyé téèyàn bá ti rántí ọlọ́run téèyàn bá ti rántí ọlọ́run òní máa ti ń dùn mọ́ wàá máa rówó inú rẹ̀ sì máa bàjẹ́ wọ́n á máa fún ẹ ní promotion lẹ́nu iṣẹ́ rẹ̀ inú rẹ̀ sì ní dùn. ìyàwó ọmọ bímọ ó sì rí pé inú ìbànújẹ́ lọ wà ọmọ ra mọ́tò lẹ́yìn mọ́tò inú rẹ̀ ò sì ní dùn ọ̀nkọ́lé mẹ́lé inú rẹ̀ sì ní dùn torí pé ọkàn ò lè dùn inú ò lè dùn ọkàn ò lè balẹ̀ nígbà tí èèyàn bá ti máa ṣe ìrántí Ọlọ́run ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí Ọlọ́run ló máa ń jẹ́ kọ́kàn balẹ̀ ẹ sì máa ń pín lára ìrántí Ọlọ́run náà ní as-salatu wa. gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe sọ pé wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló ga jù ìyẹn ni pé as-salat ẹni tí ìwà ti ṣe salat ó dájú pé inú rẹ̀ ò lè dùn rárá o inú rẹ̀ ò lè dùn torí ẹ̀ kò tí ẹ̀ lè jẹ́ mùsùlùmí à ń bọ̀sibọ̀si pé yóò rí dùn níbo ni kèfèrí ti rí dùn kèfèrí ò lè rí dùn nítorí pé ìdùnnú tí wọn ò lè kalẹ̀ ìdùnnú àsìkò díẹ̀ ni ìdùnnú àsìkò díẹ̀ ní tó bá ti kú ńkọ́ wàhálà bẹ̀rẹ̀ wàhálà tí ò ní pẹ̀kun ọlọ́mọ sì tù wá bẹ́ẹ̀. nínú nǹkan tí ó máa ń jẹ́ ká rí ìṣípayá òun náà ni al-ihsanu ila al-khalq ká máa ṣe dáadáa sáwọn èèyàn wa naf'uhum bima yumkinuhu min al-mal ká sì máa ṣàwọn èèyàn láǹfààní pẹ̀lú ń ta alágbára lórí rẹ̀ lówó ìyẹn ni pé ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ lágbára láti ṣe dáadáa sí wọn ẹ má ṣàhùn sí wọn nítorí pé ẹni tó wà láyé òun ló lè ṣe dáadáa ẹni tó bá ti kú kò sáyè àti ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú wa tó ṣe pé ń gba ládàá pé ń ṣe dáadáa tó ń ta ìní kọ́bọ̀ tó ń ta ìná kọ́bọ̀ nítorí pé gbogbo ẹni tó mọ̀ pé ní tó sì lè ràn yàn lọ́wọ́ wọ́n máa bá àwọn ẹni tí ń bùkátà sánà kún ríran lọ́wọ́ lọ́dọ̀ ẹni tó lè ràn wọ́n lọ́wọ́ a sì ti mọ̀ yín pé àdáàlú alẹ́ kẹfàáìlẹ̀ ẹnikẹ́ni tó bá tọ́ka sí dáadáa ṣíṣe fẹ́nìkan títí wọ́n fi ṣe dáadáa yín òun náà gbà ládàá bí ẹni pò ń lọ ṣe torí ẹ wọ́n má ṣe jẹ́ manā'in lil khair má ṣe jẹ́ ẹni tí máa kọ orí tí èyí jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn tí ó wù wá ma tí ò ní jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn ó lóore tó lè ṣe fún yàn ó sì tún di ẹni tí ó ṣe lọ́wọ́ pé kí wọ́n má ṣe fáwọn èèyàn torí ẹ kéèyàn jẹ́ni tí ń se dáadáa sáwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n pẹ́ni tí bá ń se dáadáa sáwọn èèyàn ìdùnnú ọ̀pọ̀ nínú ọkàn rẹ̀ ó bẹ nínú àwọn ẹrù ọlọ́run tó lọ́wọ́n bá bò láṣìírí tó pé n ti ń jẹ́ kí wọ́n rí dùnnú nínú ìgbésí ayé wọn nínú rẹ̀ ó ní ìrànlọ́wọ́ tí wọ́n ń se fáwọn aláìní ìrànlọ́wọ́ ti o gan alára ọ̀jẹ́ nínú rẹ̀ ń bọ̀sibọ́sí pé o fi sẹlòmíì láǹfààní ẹ rí i pé ọ̀pọ̀ wọn ibi tí ọ̀dà ni wọ́n ń sùn ni wọ́n ń ti sùn ọ̀ ń bẹ nínú ẹni tí ń sùn àárín àwọn pẹ́pẹ́yẹ ọ̀ ń bẹ nínú ẹni tí máa ń sùn inú pọ́tìrì ó sì ń bẹ nínú ẹni tó ṣe pé ibi títí ń dáko ní òsùn nítorí káwọn ẹni tí bá wá bọ̀ wá lù wá gbowó lọ́wọ́ rẹ̀ ọmọ tó sùn ṣùgbọ́n ẹni tí máa ń ṣe dáadáa tí ń ràn àwọn aláìní lọ pẹ̀lú owó rẹ̀ òun ní rẹ́ nìkan tí ń bọ̀ wá ṣe níjàmbá kí wọ́n tọ́ka sí ilé rẹ̀ fún wa torí ẹ̀ ẹni tó bá ń ṣe dáadáa oore dáadáa ẹ̀san dáadáa kì í gbé torí ẹ̀ ọ̀dọ̀ wa tó ń bá ń fẹ́ ìdùnnú nínú ìgbésí ayé rẹ̀ jẹ́ni tí ó máa ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú owó ni tó bá jẹ́ pé owó ni ìrànlọ́wọ́ tí wọ́n bùkátà bá ní gbà àbí wal jah iyì iyì rẹ ni wọ́n fẹ́ lò iyì rẹ ni wọ́n fẹ́ lò ẹnìkan wà nǹkan níbì kan wọ́n sì ti mọ̀ pé tírù rẹ bá bá wọn sọ̀rọ̀ níbẹ̀ wọ́n fún ní ti wà iyì rẹ ló lòyàn so inú rẹ náà ni kọjá rẹfúrí fẹ́nìkan tó apply síbi kan kó ń wáṣẹ́ wọ́n apply síbi kan kó ń wá àti tẹ̀síwájú nípa ẹ̀kọ́ jíjẹ́ rẹfúrí tó jẹ́ rẹfúrí yẹn iyì rẹ lọ ná fún bẹ́ẹ̀ náà ni lọ́pọ̀lọpọ̀ ìgbà míì ó ṣeé ṣe kí wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ kíkọ́ kọ recommendation letter fáwọn iyì rẹ̀ lọ náà so kéèyàn ṣe bẹ́ẹ̀ fẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ sí ó ń bẹ nínú dáadáa ṣíṣe nítorí pé ẹnìkan ló wọn náà lọ́jọ́ kan nígbà tí wọn náà ò tí ì rí ọ̀nà tó ò tí ì rọ́nà sọ́dá ẹnìkan tiẹ̀ náà tó kò ní í dá nìkan jẹ́ ni tó ṣe pé ńgbà tó sọdá tán lọ́ba sọ àkésí gádà torí tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ àìdá lèèyàn ṣe wọn ẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ẹsẹ̀ fún iyì rẹ̀ ná fún ẹni tó bá ń bùkátà rẹ̀ bákan náà wọn náà fọ̀rọ̀ bìlì bẹ́dẹ́n ó lè fara rẹ̀ náà tó sáǹfààní fẹ́ni tó máa ń bùkátà rẹ̀ ó ṣeé ṣe kọjá pé nìkan ń bọ̀ ó gbé ẹrù lọ́wọ́ ó tún pọ̀n ó tún gbé sórí ẹ bá dínkù ẹgbàá lẹ̀ lọ́wọ́ rẹ̀ pé èyí tẹ́ ẹ gbé lọ́wọ́ ẹ̀jẹ̀ máa ń fà èyí tẹ́ ẹ rù ẹ̀jẹ̀ máa ń gbé gbogbo eléyìí yìí máa jẹ́ kéèyàn rí dùnnú nínú ìgbésí ayé kò sẹ́nìkan tí wọ́n ṣe dáadáa sí tí ò ní ṣe dáa tí ò ní fẹ́ ṣe dáadáa san kódà kó jẹ́ pé kò lágbára láti ṣe nìsín kò sì sẹ́nìkan tó mú ìdùnnú wọnú ọkàn rẹ̀ tó náà ní wọ́nà láti dùn wọn náà nínú sọ ṣùgbọ́n a ti mọ̀ wípé àtòdìjẹ fàtòdìjẹ náà ni kò sẹ́nìkan tó bà lọ́kàn tó náà ní fẹ́ bọ̀ lọ́kàn kò sẹ́nìkan tó gbé ìbànújẹ́ wá bá tó nù ní wọ́nà láti bọ̀ nínú jẹ́ torí ẹ̀ dáadáa lọ́yẹ ká ṣe káwọn náà lè bá rí dùnú. bákan náà àti gbogbo oríṣiríṣi dáadáa míì ọ̀yẹ kárí pàǹṣẹ nítorí pé gbogbo ẹni tó bá jẹ́ ọlọ́rẹ tó lawọ́ tí ń ṣe dáadáa sáwọn èèyàn ashrahun nas sadra òun ní ìṣípayá máa bẹ lọ́kàn wọn jù àwọn ní ìṣípayá máa bẹ lọ́kàn wọn jù torí ẹ náà ló ṣe jẹ́ pé wọ́n máa ròyìn rẹ̀ pé tí bá ń náwó ẹ̀rín náà ni ọkàn máa rìn tí bá ń náwó ẹ̀rín ni ọkàn rìn ẹ̀yàn wàá wípé ó ponú ni owó àkópónú torí ibi tó ń ti rí dùnú tiẹ̀ nù inú ká ràn yàn lọ́wọ́ ni wà inú ká sínà fẹ́ni tí wọ́n dínà mà ni wà inú ká fa ẹni tí wọ́n fẹ́ rẹ́ẹ̀kì mọ́lẹ̀ sókè ni wà. ṣùgbọ́n nígbà tí àwọn kan bá péjọ tí wọ́n ní kò ní gbérí náà nìwọ náà bá wọn kàn láàmà nítorí dájú ni pé gbogbo ìpè tí wọ́n bá ń ṣe ń kọ́ yóò máa rí lù wọn náà wàá rí i pé kàkà kínú rí ó dùn kọ́ ìbànújẹ́ ni ọmọ bọ̀ torí a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe pé yóò máa ṣe dáadáa sáwọn èèyàn ẹni tó bá ń ṣe dáadáa sáwọn èèyàn jù tó bá jẹ́ ẹni tó lawọ́ jù àwọn náà nínú wọn máa dójú àwọn lọ́kàn wọn máa rí dẹ̀ra jù wal bakhilu ليس والبخيل الذي ليس فيه إحسان wọ́n ní ahun ẹni tó ṣe pé kì í ṣe dáadáa sáwọn الله ahun tí ì ṣe dáadáa sáwọn èèyàn wọ́n sọ pé láìní tí ì ṣe dáadáa sáwọn èèyàn torí pé láìní tó bá yẹ pé nípa towó ni kí ni ọba fi ṣe dáadáa kò ní nǹkan kan tó lè fi ṣe dáadáa ṣùgbọ́n sọ pé albakhil wọ́n pè ní ahun nítorí pé ó ní ó ní àmọ́ kì ṣe kíni kì í náà gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ó gbé èèyàn ló ti ya pàtánamọ́tọ́rọ́ kò sẹ́ni tí fẹ́ náwó tó bá ti dé ọwọ́ yín níṣẹ́ lẹ́ẹ̀ máa pòwe fowó pé ẹ kú rìn ẹ ti débi tẹ́ ẹ ti ní jáde mọ́ o gbogbo orin tẹ́ ń ti rìn látọjọ́ yìí ó dópin báyìí àbí ẹ̀kọ́ ni gbogbo ìtẹ́ kó pamọ́ sínú àpàtì ṣe bí tùmọ̀ rẹ̀ nu èyí tẹ́ ń lọ kó pamọ́ báńkì lójoojúmọ́ ibi tùmọ̀ rẹ̀ nu sọ̀yẹ́ wàá rí i pé tí bùkátà tìkan bá yọjú nínú ilé tí ń bùkátà kẹ́ ẹ̀ náwó owó wa o ẹ wàá ti rojú lọ ẹ wàá sunu dúdúdú ọmọ wọn ake dáàdi àbẹ́ ẹ̀gbọ́n tí mo wí ni dáàdi gbọ́ wọ́n ronú pé ṣé àǹkẹ́ táwọn kó pamọ́ àwọn kó jáde ni kíkẹ́ làwọn ń kẹ́wó so ahun ẹni tó ṣe pé ahun òjì ó lè náwó lórí ara rẹ̀ á ń bọ̀sibọ́sí pé yóò fi sàánú ẹlòmíì àwọn ìbànújẹ́ máa pọ̀ jù lọ́kàn wọn. ìbànújẹ́ máa pọ̀ lọ́kàn wọn nítorí pé kí ló fẹ́ dùnnú kò sí ní tó lè dùnnú kí ló wá fẹ́ dùnnú iná nu ló fi jẹ́ pé ìbànújẹ́ pọ̀ lọ́kàn wọn ẹ máa rí i pé wọ́n ní káwọn èèyàn dá sí tọ́lọ̀ táwọn èèyàn bá ń dá sí táwọn náà bá ní ẹjẹ́ kó ní o tiẹ̀ gbìyànjú lónìí kó òun rí bí ṣe rí níbi táwọn èèyàn ti ń gbé five hundred thousand sílẹ̀ three hundred thousand two hundred thousand òun á lè yọ bóyá two thousand naira pé ẹ ṣàfìsì àwọn ah aláàjì ó kéré pé ẹ ṣàtìgbẹ́ ibi ṣe ọlọ́run ọlọ́run náà ni ó ṣiṣẹ́ rẹ̀ la hawla wala quwwata illa billah ṣé irú eléyẹn inú wọn ò lè dùn tó yẹ lẹ́sẹ̀ rẹ tó lówó gbogbo gbalẹ́ lójú wèrè gbogbo gbalẹ́ rí ọmọ inú òdùn rí kan adúró owó tó ní ni mẹgáàdì ní í ṣe owó yẹn ni títí kú. ohun sọdẹ rẹ di àwọn tí ó wà nàní ibẹ̀ ti ríru wọn tó yẹ nranu ń ra nù ń regbe rẹ̀ ó lè jẹ́ pé mọ́tò tí máa tì ní eku tó ń bá sì ti kú tá eku làwọn ọmọ lọ ra jeep tí ọjà tí a lẹ̀ dà sọ̀rọ̀ pé ah dáàdi yín ògùn rẹ̀ so nítorí di eléyìí ọlọ́mọ ìbànújẹ́ lọ bá yà hun inú ó dùn torí nìṣe ọjọ́ oúnjẹ tó dáa sínú ìwọ gan fúnra ara rẹ inú rẹ ó dùn àbí ò dùn yóò kúkú dùn bákan náà gbélé tó dáa inú rẹ ó dùn àbí ò dùn yóò kúkú dùn bákan náà ogun mọ́tò tó dáa inú rẹ ó dùn so o sì fẹ́ yà wò ọlọ́run ṣàánú rẹ ó bí ma so kí á ní tó fẹ́ máa bọ̀ ọlọ́kàn jẹ wọn ò sì sọ pé oúnjẹ tán lé kọ́ ọmọ ìbànújẹ́ bí tì í sí tí máa ṣe yóò ra oúnjẹ lé yọ rapò ráìsì sílé àmọ́ tíyàwó bá fẹ́ tẹ́ láyè kó sọ pé ráìsì ń tàn ìyẹn ni pé àjẹdíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ ṣèṣì sọpọ́ tán ẹlẹ́kùn torí tọ́lọ́ sábà pé nù àwọn àmì péyàn jahun nù naira náà ni o so ìgbà tí àwọn á sọ pé ẹran ti tán ọkàn àbùkù hmm, ọkàn àbùkù àbọ̀ 300 mi ń sọ fún ọ ẹ̀yin nìkan sáhùwàlálà ṣebí ńgbà mi ẹ̀ máa jẹran tó márùn àbí ẹ̀kọ́ ni ẹ sì mọ̀ pé ẹran kan lé oúnjẹ míì à owó ẹran márùn ní lé oúnjẹ míì gbogbo orí ẹ̀ ní òkú wọn bọ̀ ń kó sí tọ́ba wa kàràn ká mójútó lé ọwọ́ á lè fún ìyàwó rẹ̀ ní three hundred pé kí wọ́n fi sí ẹran ọ̀sẹ̀ kan ní o ẹran ọ̀sẹ̀ kan ní o la ilaha so bó nínú rẹ ṣe fẹ́ dùn gbogbo àwọn èèyàn jẹran gidi oúnjẹ bẹ́sikẹ́ tọ́ torí di ẹlẹ́yìn àwọn ẹni tó bá ti yahun báwọn ẹ̀rí pé gbèsè ayé wọn ò ní dùn àwọn ìbànújẹ́ wàhálà ìdààmú ìpọ́njú máa pọ́nù gbèsè ayé wọn anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì ti fi àpèjúwe kan lélẹ̀ nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ àpèjúwe ahun àtẹni tó ṣe pé máa ṣe sàrà ó fi àpèjúwe wọn wé ti ẹni méjì tó ṣe pé wọ́n wọ ẹ̀wù orin fáwọn méjèèjì àpèjúwe ọkùnrin méjì àpèjúwe ẹni tí ọjà ahun àti àpèjúwe ẹni tí máa ṣe sàrà wọ́n lọ dàbí tẹni méjì ni tí wọ́n gbé ẹ̀wù orin wọ̀ fáwọn méjèèjì ní gbogbo ìgbà tẹni tí máa ṣe sàrà bá ti pinnu tó gbèrò láti ṣe sàrà ẹ̀wù orin rẹ̀ ọ̀fẹ́ yóò fààyè lẹ̀ fún láti lè yọwọ́ síta ẹ̀wù orin ni o ẹ̀pẹ́ ẹ̀wù orin ọkọjá ẹ̀wù tó ṣe pé èèyàn lè náwó ń bẹ̀ kọ́wọ́ náà so ṣùgbọ́n ńgbà tó ṣe pé òun máa ta àwọn èèyàn lọ́rẹ gbogbo ìgbà tó bá ti pinnu àti ṣe sàrà ẹ̀wù yóò wá di ntọ́fẹ́ tó fààyè lẹ̀ fọwọ́ rẹ̀ láti rọ́nà náà ntọ́fẹ́ fún yàn síta tán eléyìí ó mú kí òun tiẹ̀ kọ̀rọ̀ ọlọ́run láti lè ṣẹ̀wù bó ti ṣe wù orí pa ẹni tí wọ́n á náyùn ọwọ́ á hàn lára bó ṣe rọ̀ ọlọ́run láti lo ẹ̀wù rin ṣùgbọ́n ahun ní gbogbo ìgbà tó ń bá gbèrò pé òun ṣe sàrà gbogbo àwọn ìdè tó wà lára ẹ̀wù rin wọn dúró ní gbẹ́ngbẹ́ng síbi tí wọ́n wà àwọn ò ní fààyè ńlẹ̀ tọ́ asọyún kò ní fààyè lẹ̀ fún láti yọwọ́ síta àpèjúwe ahùnù sẹ́mi túmọ̀ dánàbì sallallahu alaihi wasallam fi sàpèjúwe yìí ó ní pé àtẹni tó lawọ́ àtẹni tó yahun kò sẹ́nìkan nínú wa tí ò sí nínú ẹ̀mí rẹ̀ pé má náwó gbogbo wa lọ́lọ́run ti fi sí wa lẹ́mìí wa uhdiratil anfusu ash-shuh ọlọ́run bá láti kó sí yín nínú ẹ̀mí yín ẹ̀mí yíya hun ẹ̀mí yíya hun bẹ́ẹ̀ nínú ẹ̀mí kálukú wa torí ẹ̀ lọ́lọ́run sọ pé man yuqa shuhha nafsihi fa ulaika humul muflihun ẹnikẹ́ni tó bá fi lè rárá sọ́bọ́ lọ́wọ́ ahun ẹ̀mí tiẹ̀ tó sá ma lọ́wọ́ tọ́lọ̀ ń dáàbò bò ọ́ tí ò jẹ́ kí ahun ẹ̀mí rí orí ọ gbèsè ìwọ ló ṣoríire gbogbo oníkálukú wa iná ló ṣòro fún láti mú owó ṣùgbọ́n ẹni tí ọba lawọ́ tó jẹ́ ọlọ́rẹ ń ṣe lòun ń tú láàsì ara rẹ̀ pé màá náni sẹ́ẹ̀ àsìkò tó ń yọ yùn nǹkan kan máa fa ọwọ́ rẹ sẹ́yìn pé wọ́n fún ládùúró owó yìí o adúró tó fẹ́ fún yín ti pọ̀ jù o tálẹ́ni tí èfìlì bẹ́ẹ̀ nínú wa gbogbo èèyàn ló máa ń fìlì bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí tí wọ́n ní pé wàá sọmọlàkejì rẹ láǹfààní kò ní í jẹ́ kí o dá owó yùn padà ṣùgbọ́n ahun tó ń bá tiẹ̀ ní kó nù tiẹ̀ náwó yọ́ọ́ mọ ìyẹ́wò náà po rẹ̀ ni wọ́n mọ fojú wò pé owó mọ fẹ́ mú o ok ṣe ṣe ok eh, fifty lọ ṣé ah, o tiẹ̀ sí twenty mbẹ́ ọba tún rí twenty mbẹ́ ṣé ten ò sí mbẹ́ ni ọba rí ten ó tún lè ní five lọ yẹ kó ọgbà ń tiẹ̀ ṣé nǹkan yẹn ọmọ yóò máa fà sẹ́yìn yóò máa fà sẹ́yìn kò ní jẹ́ kó lè ṣe dáadáa tí o tún máa pèjú ìta nàbì sallallahu alaihi wasallam fi sílẹ̀ nù wá ilá kò sẹ́nìkan nínú àwọn èèyàn tí ò ní tí máa fà sẹ́yìn pé má na má na má na tán. eléyìí o náà ni àpèjúwe bí ìdùnnú ti ṣe máa ń bẹ́ni tó bá ń náwó tiẹ̀ bí ìṣípayá ti ṣe máa bọ́kàn rẹ̀ ó sì tún jẹ́ àpèjúwe bí àyà ẹni tí kì í náwó tọ́já hun ti ṣe máa pa àti bí ọkàn wọn ti ṣe máa fún dáindáin tí ò ní sí dùnnú níbẹ̀ torí ẹ̀ ọ̀dọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe dọwọ́ tèmi náà nǹkan alákọ̀ọ́kọ́ tá a sọ lálẹ́ yìí òun náà ní ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká máa sì rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ṣíṣe ìrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ máa ń jẹ́ kọ́lọ́run bó ṣínà fún yàn lọ́pọ̀lọpọ̀ ó máa ń dá fún yàn tayọ bí yàn ṣe lérò nítorí pé yàn ń ṣe ìrántí ọlọ́run walakin hadari thumma hadari ká sọ́ra ká tún sọ́ra ọ̀pọ̀lọpọ̀ náà ló láwọn ń ṣe díkìrì ṣùgbọ́n tó ṣe pé ọ̀nà táwọn ń gbà ṣe díkìrì yẹn ọ̀tà kòńtòrò fi rán nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam torí pé a ti mọ̀ yín pé gbogbo ní táwọn bá fẹ́ ṣe tí ó bá jẹ́ sìn ó gbọ́dọ̀ jẹ́ yín pé a ṣe nítorí ìtọ́lọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ ntọ́dọ́gba pẹ̀lú sunna nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá bá ṣe nítorí ìtọ́lọ́ tó bá sì jẹ́ súnà náà ní tó fẹ́ ṣe ṣùgbọ́n ò ṣe ń torí tọ́ náà ó tún lè gba aládàá ń bẹ̀ tóró ti di kárí mi nù torí èèyàn gbọ́dọ̀ ṣàkíyèsí kí láà máa fi ṣe dékìrì anábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa lóríṣiríṣi alukurani ń bẹ pẹ̀lú ẹ máa ké àwọn àdéhìsì sì wá nípa kí láà máa fi ṣe dékìrì má fi tànàbì sallallahu alaihi wasallam gba pààrọ̀ ìtànàbì ní kọ́ máa ṣe wọ́n wàá pati wọn ò ní kàkún wọ́n á ní ṣe é wù kan lóníkàwọn máa ṣe léyìí òun ṣe kídímọ́ fún bàbá ni ọdún mẹ́ta ló ń fi ṣe kídímọ́ kó òun tó gba àdúrà yìí tẹ́ ẹ bá wá yẹ àdúrà náà o ẹ rí i pé ṣírùkù gidi ni ìṣẹbọ sọ́lọ̀ gidi tá a bá wá fọdún mẹ́ta ṣiṣẹ́ àti gbantá fi dọ̀ṣẹbọ tó a bá wá ṣe fọdún mẹ́wàá ńkọ́ tẹ̀ pé yóò burú jáì torí di eléyìí ẹ wá dúró orí tánàbí sallallahu alaihi wasallam ń ṣe wá kídímọ́ ọdún mélòó la ṣe fún tó fi ṣe wá lórí yìí Allahu akbar torí ẹ̀ orí tọ́lọ́run bá ṣe wá kí ló dé táwa mu tá a dànù táwa lọ mọ wá wà kú wà ká ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nítorí pé àwọn ẹ̀fẹ́ ṣe mẹ́tí ọlọ́run ní wọ́n ṣe dóńtọ̀rí kọ̀ ní wọ́n ṣe dóńtọ̀rí kọ̀ ọ̀kan jẹ́ tìjàníyà ọ̀kan jẹ́ kàdìríyà ọ̀kan jẹ́ nàkṣàbẹ̀ndíyà ọ̀kan jẹ́ bàdàwíyà bẹ̀rẹ̀yìlàwíyà gbogbo ẹ̀ ń bẹ lóríṣiríṣi ṣáàdìlíyà so gbogbo àwọn jìṣtìyà gbogbo orú àwọn yàyàyàyà yìí ẹ̀rí pọ́ takò tọ́lọ̀ fi rán nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ló dé tó fi jẹ́ pé àwọn mùsùlùmí ní rọrùn wọ́n sì ń tàtà nàbí ń padànù wọ́n sì ń gbé ti àwọn míì tó yàtọ̀ sànàbí rù pé bẹ́ẹ̀ lọ́nà wà ẹlòmíì ṣe dékìrì tí ọ̀bá tànàbí sallallahu alayhi wa sallam débi wípé ahọ́n rẹ̀ gan-an kò lè ṣàgbéjẹ mọ́ wọn mọ́ yóò máa wíwèé kúwì gbogbo gba ni nyanyanyanya. kadhikrihim Allaha bil ismil mufrad gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣèrántí ọlọ́run pẹ̀lú orúkọ ẹyọ kan ya Latif ya Latif ya ya Latif. sàbẹ̀yìn ọmọ kí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ bídà ni wọ́n takò lànà anábì sallallahu alaihi wasallam wọ́n ní tíyẹ̀ máa ń wówó tíyẹ̀ máa ń wá kásìrí ọmọ àbò tíyẹ̀ máa ń wá yẹ́ máa ń ṣe kí ni pé n ti fa ya Latif bídà ló ń ṣe tó ń tanra rẹ jẹ kò sínú súnà níbi sọlá àṣẹlẹ pé ẹyọ kan ṣoṣo nínú orúkọ ọlọkọ ọmọ wọn á pè lápètúnpè lápè lápètúnpè àdáadáalẹ. bẹ́ẹ̀ náà ni kọ́ ọmọ ipò ń ṣe pẹ̀lú ya allah ya allah allah allah allah allah allah àdáadáalẹ kò tọkọ dọ́gba pẹ̀lú súnà níbi sọlá ẹni fẹ́ kò sí tó jókòó tí ń lórí láago tí ń lórí láago àgọ́ tó lẹ́bàá rí i pé ó lẹ́mìí gbé ẹ̀mí ṣe gbìyàn di pàǹpọ̀ lọ ẹ̀mí ṣe é gbìyàn di pàǹsìn lọ ẹ̀rọ kẹ́tàkẹ́tà ti wọ́nú rẹ nu irú ètí máa ṣe wọ́n sọ́ọ̀tì tó ṣe pé ńgbà tí wọ́n bá jójójójójójójó títí torí pé gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe dọ́mi èèyàn tí ẹ̀ bá fira yín sípò tọ́lọ̀ ń gbé yín sí tẹ́ máa ti ń da ọpọlọ yín láàmú púpọ̀ kò sí tàbí ṣùgbọ́n pé orí olù àgbo náà ni bóòlù sọ wá jẹ́ pé o ṣe dékìrì débi pọ̀ ń bọ́ òrò wọ́n tún fa sọ́ọ́ sí ọlá sẹ́mi kó ti di nǹkan mí nìyẹn dékìrì ló ló ń ṣe ẹ wá kó ẹ kó ẹyìn wọ́n ti pè ìlú sákàrà ẹ kó wọnú mọ́ṣáláṣí igi bàǹdírì sákàrà nìyẹn wọ́n á kó wọnú mọ́ṣáláṣí wọ́n wá ń lù wọ́n nítorí kí dékìrì yẹn ò lè wọra dáadáa wọ́n lù ú àwọn obìnrin àwọn ń sọ̀kọ́jó nídùú àwọn ọkùnrin àwọn forí dáhùn la ilaha illa sẹ́wọ̀n tí ọlọ́run náà nù mí ló ń ṣe díkìrì wọ́n ń fi ọwọ́ ara wọn gbára wọn láàpẹ́ pé la ìlà ìlà ṣe díkìrì náà nù àbí rọ ìyẹn ń tẹ́ra rẹ̀ jẹ́ òrùkún sí náà ẹ̀sìn Islam wa very clear kí ló dé tà ń kó pálapàla wọnú rẹ̀ àwa rí lèmáàmù tó ní máa jó máa tàdíreke lèmáàmù nù fa kí wọn lẹni tí ò lèmáàmù wì lójú tàdíreke la ilaha illallah torí ká sì rántí ọlọ́run ọ̀nbẹ́nu tọ́lọ́run bá ń fẹ́ ṣùgbọ́n kò lè bá a ní ládá látara àrántí ọlọ́run wá rí i pé tó ń fi ṣe rántí ọlọ́run kọ́ kọ́tàkùtà nàbì sallallahu alayhi wa sallam ó sì ń ṣe nítorí tọ́lọ́ ẹ̀ ò sí sẹ̀sẹ̀ láti fa nàbì sallallahu alayhi síbẹ̀ tí mo kó ti mọ̀ kó ti pé gba ó ti pẹ́ gbẹ̀rún báyìí oríṣiríṣi sọ̀láàtù oríṣiríṣi sọ̀láàtù ẹnìkan ní wọ́ọ́ lọ ike allahumma salli ala bùkọ́ la yabqa min salawatika shay. وارحم محمدا حتى لا يبقى من رحمتك شيء وبارك على muhammadin حتى لا يبقى min بركاتك شيء بدعة òun rò pé òun ti fẹ́ràn ànábì jùlọ bí ìwọ ọlọ́run ṣe kẹfà ànábì sallallahu alaihi wa sallam kọ́ gẹ́ títí tí ìkẹ́ àti gẹ̀ẹ́rẹ́ òfin ní sẹ́kù mà kọ̀mọ̀ pé ìkẹ́ àti gẹ̀ẹ́sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run kì í tán ma indakum yanfadu wa ma inda Allahi baqi ń ti ń bẹ lọ́dọ̀ tí ní máa tán ṣùgbọ́n tó wà lọ́dọ̀ ọlọ́run ọba ń kọ́ sísẹ́kù ní máa sẹ́kù kì í tán torí ìní máa bí ìsọkúsọ ipe wọ ọlọ́run ṣe ìbùkún fánàbí sallallahu alaihi wasallam títí tí ìbùkún ò sí ní sẹ́kù lọ́dọ̀ rẹ̀ mọ́ a'udhu billah tọba lérò pé pẹ̀lú tó onísànàbí sallallahu alaihi wasallam ní òjì kọ́lọ̀ wọn ṣerú eléyìí fún wọn ń tanra rẹ̀ jẹ ní àdúrà tí ẹ̀kọ́ ni ó gbà nàbí sípò tọ́lọ̀ fẹ́ gbé sí yàtọ̀ sí pé o tún ti ń sọ̀sọ̀kúsọ̀ sọ́lọ̀ wípé ìkẹ́ rẹ kó tó tán tí ó ti ẹ̀ fi tán tí alùbáríkò fi tán tí ah a'udhu billah ní ẹni tí ó tún sọ pé sọláàtì fàtì sakófò náà kínní kan lélo náà gbogbo gbogbo gbogbo gbà wọnú Islam so kíyèsí kíyèsí anabi fún náà làwọn náà ló sàlàyé fún wa bá a ti ṣe fún àwọn wa lè dáa tó ẹ dákun torí tọlọ ṣé máa ń ń ṣe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 báwo láti wá máa sàṣàlátù fún ọ tá a bá ṣe sọláàtì anabi sì dáhùn pé ẹ máa sọ pé allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid ó sì tún wá nínú mu'jam at-tabarani al-kabir pànàbí ni ẹ tún máa ṣàṣà láti fún báyìí pé allahumma salli ala muhammadin wa sallim gbogbo eléyìí àwọn èèyàn wa tà ń padànù gbogbo èèyàn wa di fati alilfati lilfati lilfati abẹ́yìn ẹ̀yìn gbọ́ adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí. tọ́ nítorí di eléyìí kálukú wa pọ̀ ìtànàbì fi kọ́ àwọn èèyàn tì ọwọ́ ajẹ́ pé ìtọ́jẹ́ bídíà àdádálẹ̀ ìníkàlùkù ń rí má a sì fẹ́ wà àlìjánà sálìjánà tọ́lọ̀ la fẹ́ wọ̀ ni àbí táwọn ṣéwù tọ̀rí kọ̀ yẹn táwọn lálìjánà kan irọ́ lásán tó ń torí délé ọ̀dọ̀ wọ́n wá ẹni tó bá fẹ́ soríire yataqayyadu bima jaa ntọ́ wá yóò mójútó kò ní tayọ rẹ̀ ẹni tó bá sì ti tó bá ti gbẹ́sẹ̀ kúrò lórí ntọ́ wá tó gùn lé nǹkan míì kọ̀ wá wàhálà fẹ́ nìkan kan àforí ara rẹ̀. kọlọ ọ̀bọ sànù tiwa. bákan náà nǹkan tá a tún mẹ́nu bá ń bí òun náà ní kíká tí ó sọ pé yọ làwọ́ yọ máa ṣe dáadáa sọmọ ènìyàn ṣíṣe dáadáa sọmọ oníkálukú náà pé wúlò wàláì ọba mu wa gbogbo pé wúlò ẹ sì máa wo ẹni tí ń ṣe dáadáa sáwọn èèyàn tí máa tara rẹ̀ rí dùnú òun náà lẹni tí ò retí káwọn èèyàn sàn àmọ́ gbogbo ẹni tí wọ́n ń ṣe dáadáa séèyàn tó yẹ pé àfojúsùn rẹ̀ ní kẹ́ni tó ń ṣe dáadáa sí kọ́ san án ìbànújẹ́ ni ọmọ ẹ̀jẹ̀ tiwọn o torí pé àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ mọ̀ wá abẹ́ ẹ̀ mọ̀ra yín ni ọlọ́ni innal insana li rabbihi lakanud aláìmoore lèèyàn jẹ́ sọ́lọ̀ ń tọ́ da tó bá jẹ́ aláìmoore sọ́lọ̀ ń tọ́ kí ló fẹ́ jẹ́ sí ẹgbẹ́ rẹ̀ náà sẹ́yìn kọ́ aláìmoore plus ìní ọ̀jẹ̀ sí ẹgbẹ́ rẹ̀ torí ẹ gbogbo ń tọ́ba fẹ́ ṣe ní dáadáa sọ́mọlàkejì rẹ ṣé lẹ́ni tí ń retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ta ni Allahu Rabbul Alamin àmọ́ tó bá jẹ́ pé àfojúsùn rẹ ẹni tó ṣoore fún náà lọ́n fẹ́ kọ́ san padà wàhálà ẹlòmíì ó lè lọ pokùn so torí pé o ṣoore fún ẹnìkíní kò mórí o ṣe fẹ́ ẹnìkejì kò mórí o ṣe fẹ́ ẹnìkẹta kò mórí wàhálà kẹlẹ́ àmọ́ tó bá pọ́ lọ́n làá máa ń retí ẹ̀san lọ́dọ̀ rẹ̀ á tún tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe dáadáa ni. man yaf'alu al-khayra la ya'dam jawaziyahu la yadhhabu al-'urfu bayna Allahi wan-nasi. gbogbo ẹni tí máa ń ṣe rere kò ní pàdánù ẹ̀san rẹ̀ o. torí orí kì í gbé láàrin ọlọ́run ẹlẹ́dàá wa àtàwọn èèyàn. téèyàn bá san ọlọ́run san béèyàn san ọlọ́run tún san. torí délé ẹjẹ́ àṣẹ gbogbo ní táwọn bá ń ṣe nítorí ta ni Allah kájọ ẹni tí ó máa ṣe dáadáa ọ̀pọ̀ nínú wa ẹni tí ó rò pé ó dìgbà tí èèyàn bá tó lówó kọ́rọ̀ yìí ó tó báyàn wí gbogbo ìgbà lọ́bọ̀ wí sọmọ pé ńgbà tí ìwọ́jọ́ máa school handout kan ó wà tó ní tó sì mọ̀ yín pé téèyàn bá nírú rẹ̀ pẹ̀lú sọ́bjẹ́tì tí ọ̀gá kan ń kọ́ yín ó ṣòro kéèyàn tó pàṣẹ sọ́bjẹ́tì yẹn ìwọ́n ti wá gẹ̀ẹ́tì ẹ̀ ọmọ asọ lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ah! téèyàn bá lè gẹ̀ẹ́tì handout yẹn ní tiẹ̀ o sì ti gẹ́tì ẹ ọmọ ọmọ lu agbárí ìpè kan àwọn náà lè bá a lérò pé ìwọ náà ò ní ìgbà tí èsì ìdánwò ọba dé ìwọ bá páàsì àwọn bá fèlè gbòòrò alọ́jẹ́ náà mọ̀kàn mo lò fọ́gà yẹn ni olùfọ́gà yẹn sọ fún tó bá parọ́ fáwọn ò lè parọ́ fún Allah kí ló burú handout yẹn ní kálukọ́ lọ fotokọ́pì rẹ̀ níta jẹ́ láyé wàláhì kò sẹ́nìkan tí ò ní ká má jẹ́ bóyá nu kó àṣàánú ọmọlàkejì ń gan ni ó ti dáa fún wa lérò lọ. sọ nítorí di eléyìí wọn náà jẹ́ni tí ó láwọ́ tún lè ṣe rere fún ọ lálùkè mọ ó sì lè ṣe sábàbí kọ́nà òdìmọ̀ gbàtí wọn náà jẹ́ onímọ̀ tara nìkan. ọ̀pọ̀ nínú wa ẹni tó yẹ pé ẹ̀kọ́ ti ń kọ́ ó yíye lọ àwọn míì sì fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ káwọn náà ìbá tẹ̀yìn ó lè gbé jatijati wá sùkú. anabi sallallahu alayhi wa sallam ó ní innama tunsaruna bi du'afaikum ìrànlọ́wọ́ tẹ̀ máa ń ṣe fáwọn tó lẹ nínú yín lọ́lọ́run fi ń ràn yín náà sí. wọ́n dàn wò ọlọ́run ti ràn ọlọ́run ti nímà ní sùkú ó tún wá fi kún pé màá máa fi one hour lẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ẹni tí kọ́ọ̀sì kan ò wàhálà orí bọ́lá wọn ṣe sínà fún ọ wọn fẹ́ mọ nǹkan tayọ ẹni tí ń kọ yín ní sùkú nǹkan tá a ti dánwò láyé ni wàláhì ọlọ́run ó sì payá rẹ̀ fún ọ ó lè sun lójú orun kọ̀ọ̀kan rí pé ẹ̀kọ́ yẹn gbígbà tó ti pọ̀ nǹkan ṣàlàyé nǹkan ṣàlàyé lójú orun ni ẹ wàláhì sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sọ báwo ni wọ́n ṣe ti ra rẹ lẹ̀ ike kí gbogbo àwọn ẹrú ọlọ́wọ̀n yìí kí wọ́n mọ nǹkan tí ìwọ mọ̀ nítorí pé òye sàhùn tọ́lọ́wọ́n bọ́ wàá fi ìwọ náà lẹ̀ lójú kan náà ike kí wọ́n fi wá bọ̀ rárá o iwájú iwájú ni wọ́n mọ̀ lọ́nà jojúmọ́. so nítorí délé ẹja jẹni tí ó lawọ́ nítorí lè fi lawọ́ pọ̀ yìí ṣe dandan kọjú owó tọ́lọ́pọ̀lọpọ̀ ńgbà tí ọba lówó yọ wá di pé èmi ò ní tí mo lè fi ṣe ni òní torí pọ́lọ́ ń fọ́n ńlá káyìí ọlọ́run fún ọ lóye so wọ́n sì sọ pé aljudu bil mawjud bàbá tanilọ́rẹ níta ní láti tanilọ́rẹ ntí wọn náà ní o ni wọn bu ọ lórí rẹ wípé ọ̀jẹ́ni tó lawọ́ pẹ̀lú ìmọ̀ tó ní pẹ̀lú òye tó ní pẹ̀lú làákàyè tó ní pẹ̀lú agbára tó ní àmọ́ wọn ò ní sọ pé ọ̀ lawọ́ pẹ̀lú owó tó ní síkọ́ lọ́jí ni. So, so gbogbo eléyìí ó fi hàn pé káwa náà jẹ́ ní tí ó ṣe dá because ó lè rò pé yọ pẹ́ kọ́mọ́ pẹ́ èèyàn lè rò pé wọ́n dàgbà wọn ó dògbò kọ́mọ́ dàgbà dépò pé ó gbò sọ̀wọ́ àsìkò tó sì kù yìí náà kò sẹ́ni tí ò tó wọ nánú ẹni tó bá ti bàlágà kọ́lọ̀ mọ́ sí wa lọ́ máa ná so gbogbo yẹn náà ló sì wúlé wà àlìjẹ́nà kọ́ bá àmọ́ sí bàlágà kọ́lọ̀ sí wa lọ́ máa àlìjẹ́nà so nǹkan kan náà lèèyàn sàṣe tí ó sì jẹ́ pé ó dìsáàbù àlìjẹ́nà wọn náà ṣe dáadáa tẹ́mi bá ń ṣe dáadáa tí wọ́n ń ṣe dáadáa aburú ó dínkù láwùjọ wa aburú ó dínkù láwùjọ wa àwọn kan wà tó yẹ pé bọ́ọ̀ bá ọ pa ni bọ́ọ̀ bá sì bá kó bú lẹ́sẹ̀ àwọn wa jẹ́ bọ́ọ̀ bá bá kó sí lóore bọ́ọ̀ bá sì bá kó fi rere ránṣẹ́ sí aburú ọmọ dínkù àbí òní dínkù yóò dínkù láwùjọ àwọn kan wà tó yẹ pé tó ju wọn bá ṣe mẹ́rin pẹ̀lú jù rẹ o lè máa yàgbẹ́ ìwọ jẹ́ ẹni tó ṣe pé tójú rẹ bá ṣe mẹ́rin pẹ̀lú ẹni tí ń yàgbẹ́ ọ̀hún ìgbẹ́ ọ̀dà so ẹ̀rí pa àbúrò ọmọ dínkù àbúrò ọmọ dínkù láwùjọ àwùjọ rọrùn fáwọn èèyàn láti gbé orí ọmọ pọ̀ nínú rẹ̀ kájẹ́ ni ti ń ṣe dáadáa kájẹ́ ni ti ń ṣe rere ìgbà míì ìwọ kàn lọ sọ fẹ́ni tí ó ṣe rere ni ọlọ́run sì fún un ládàárú rere tí wọ́n ṣe bákan náà nínú tí máa jẹ́ kí inú èèyàn dùn ó náà ní aṣájáà kéèyàn jákin kéèyàn jẹ́ akin kéèyàn gbóyà ọ̀nbẹ nu tí máa jẹ́nu èèyàn dùn ojó àwọn ojó inú tí wọ́n dùn o sáwọn ọlẹ́lẹ́ kìí ṣe dandan kọ́ lágbára àmọ́ kọ́ ọjẹ́ ni tó gbóyà ẹnìkan sọ pé ẹ́ kùránì yín gan pé kùránì kí tọ́ ọ bá tún sọ bẹ́ẹ̀ ó pò ṣeun ṣe é mọ̀ pé wọ́n ń tọ́ sọ́hun wọ́n náà mọ̀ tó lè ṣe àmọ́ kúránì ẹ̀já wọlé ọgbàbẹ wọn náà gbàbẹ wọn. à sẹ́wọ̀n pé jẹ́ẹ̀jì ọ lọ ìyá ni kò jẹ ní. tọ́ ọba tọ́ gbọ́ lẹ́nu rẹ ni abo wí tọ́ ọba tó kó tún wí lẹ́ẹ̀kan sí i. sẹ́wọ̀n pé àyà níní ògùn ọ̀tá yóò gùn. ó ní tó ń bá tilẹ̀ mú ẹyin àdó tí ń bẹ lápò jáde tó máa bí ọ̀dà kọ́ bá pò. sẹ́mi pé òun ọmọ tó lè ṣe ìwọ ti overtake ẹ̀. so nítorí di eléyìí kéèyàn láyà ìmàjẹ́nu èèyàn ò dùn àmọ́ tó o bá ti láyà. nígbà tí pé ẹ ni wọ́n kàn kọ́ wọ́n kọ́ kan pàdé kòkò tí ò ní rúra láyà tí jẹ́ ó dùn. ọ̀jẹ̀ni tó láyà ọ̀jẹ̀ni tó láyà níjọ́ kan nínú ìlú Madina sọ gba gbogbo èèyàn àwọn ẹni tó láyà wọ́n dìde. wọn wá ń tọ ibi tí ohun yẹn ti ń wá wọn ń lọ wọn fẹ lọ rí kí ló fà á lè jáde bẹ́ẹ̀ kápẹ́ nǹkan kan ń dún nísìn nínú ilé yín kìí sí ní àdúgbò ẹ kọjọ ló ń gbó kọjájá ó kan <laughs> pé tọ́ bá ní ọ́ jáde ìyàwó rẹ̀ gan so dákò fi mílẹ̀ ẹ má pa mí lálọ́ fẹ́ pọ́n so subhanallah ẹ rí i pé bí nǹkan bá jẹ́ pé bí ó ṣe sí lákùtì ọ̀rọ̀ ara yín mú náà ni ìrọ̀rùn ara yín mú so àwọn ìgbà tẹ́ bá ti jí anything ó lè jẹ́ tó bá ti gbọ́ tẹ̀ ń ṣe kọ́kọ́rọ́ báyìí lẹ́nu lẹ́kùn òun náà ti máa múra ẹ rí i pé kò sí bó ṣe lè tó kò sí tó lè àmọ́ nígbà tí gbogbo yín bá dákẹ́ gẹ́ pé àwọn eléyìí á rí wọn. anabi sallallahu alayhi wa sallam gbogbo ará Madina ti jáde wọ́n ń wá àwọn tó lágbára tó láyà wọ́n ń wá gbólóhùn yẹn ti ń wá ìyàlẹ́nu lọ́jẹ́ fún wọn o wọ́n tó di pé wọ́n débi tóun ti wá wọ́n bá nàbì títí padà bọ̀ sallallahu alayhi wa ah, ru anabi bó lọ́jẹ́ ẹ máa padà ẹ fọkànbalẹ̀ kò sí nǹkan kan la ilaha illallah síbẹ̀ lẹ́yìn baálé bàbá baálé bàbá baálé ọjọ́ tẹ́ pé òkúta ni wọ́n kàn sọ sórí páànù lọ́sàn-án bàbá baálé ti tilẹ̀kùn lọ́sàn-án nù <laughs> bàbá adóoru ńkọ́ irọ́ lásán abdullahi ibn zubair radiyallahu anhu sahabi yìí ńgbà tó wà kékeré. ó ń ṣeré pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́jọ́ kan Umar radiyallahu anhu wa ń bọ̀ ah Umar ọlọ́run fi omi ìbẹ̀rù sí lára kálukú máa bẹ̀rù rẹ̀ kọ́dà radiyallahu anhu nígbà tọrọ kan tó Umar wa kú wa tí Umar ṣe lójú ayé rẹ̀ muhaban fahimtu. ẹni tó ní omi ìbẹ̀rù lára ni ẹrú rẹ̀ bà mí. tọ́ Umar wa ń bọ̀ bí gbogbo àwọn ọmọ ṣe tí Umar ń bọ̀ bá kálukú fèrè gé ni wọ́n fẹsẹ̀ fẹ́ Abdullahi ibn Zubair wa dúró garando lọ́nà ọmọ rondo ó garando báyìí ni ọba èèyàn ńlá àti kékeré náà èjì ó sì ya rẹ̀kúrẹ́kù kékeré náà láti rí náà kọ́ lọ́ọ́ sànú àwọn ọmọ wa. tọ́ Umar ní kí ló dé tí gbogbo èèyàn sátúwọ̀ ọ̀sà ó ní aa ya amiral mu'minin ìwọ aláṣẹ fáwọn olùgbàgbọ́ òdodo lam yakun at-tariqu dayyiqan fa uwassi'aha ọ̀nà òfun dípò pápẹ́ tí wọ́n bá kú ń bẹ̀ láyé ó fi gbà yín kọjá pé wọlé akùnmú jèrè mànfà àkọ́fù èmi èsì sọ̀daràn tí màá bẹ̀rù ẹni tí ó mú mi tòkí á ní mo fẹ́ máa sá sí òun mọ̀ ọ́ àti yẹ́s irú bá ń sẹ́ńfẹ́ káwọn ọmọ orí ni yàtọ̀ sáà tó ti fèrè fẹ́ tá a gbọ́ orúkọ tí wọ́n nù tẹ̀lé ti fẹ́ àwọn ọmọ kankan sáǹtì wọn ni. káláyà ọwọ́ ayàtọ̀ sí káyà sá o ẹ̀ńtọ́rí pẹ́ àṣà lòun kì í ṣe kọ́ láyà o ó lè bọ abẹ́gbẹ́ bàbá rẹ̀ kọmọ abẹ́gbẹ́ ìyá rẹ̀ gẹ́gẹ́ sì rí láwùjọ yorùbá àwọn ọ̀ka àgbàlagbà kún kankan rú àwọn ọmọ ìta tí máa dúró lórí ta wọn àwọn ọmọkọ́mọ tó ti ya garawa wọn kì í ṣe pé àwọn eléyìí láyà ni wọ́n máa wí àwọn eléyìí yàtà ni ẹgbẹ́ bàbá wọn irọ́ bàbá wọn kò tì wọ́n lẹ́nu láti bú ẹgbẹ́ ìyá wọn kò tì wọ́n lẹ́nu láti dápara sí. Si pẹ̀lú eléyìí nǹkan là ń o yẹn ni pé wà lórí òdodo ó sì ń sọ òdodo jáde ó sì jẹ́ kẹ́nìkan kọjá pé wàá kó jìnnìjìnnì kan tí ò ní ìtumọ̀ bọ̀ so eléyìí ni wọ́n ń pè so eléyìí ń bẹnu tí máa jẹ́ kínú èèyàn dùn kódà kìí sì wọ́tọ̀ jákin lásán àwọn tara wọn jáde inú wọn máa dùn àwọn tara tiẹ̀ náà jáde inú wọn àwọn ẹni tó wá jẹ́ pé ìwọ pẹ̀lú wọn lẹ́jọ́ kọ́ wọ́ọ̀rìn jáde lára àwọn ẹni tẹ́ ẹ ti jáde inú tiwọn náà máa dùn àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ pé lágbájá ń bẹ ní èmi ò jà ṣùgbọ́n lágbájá ń o ó so eléyìí yóò fi hàn pé masha allahu wọ́n ní yàtọ̀ sójú ọ̀dùyẹ́kùn nẹ́ẹ̀sì sọ́dọ́rọ́ àwọn nínú wọn máa mo bá lọ lágbára ni mo bá ná ẹ ti lágbára tó náà ẹ fi ó jù kẹ èmi fẹ́ jà ni irú àwọn ọmọ yẹn rárá o tọ́ àwọn wọn ní àwọn lọ́kàn wọn máa bẹ̀lẹ́ wọn jù torí ọmọ àrò ní pókapókapóka ní ọmọ àrònú lórí kíni irọ́ lásán kò ní sídùnnú nínú ọkàn wọn wọn sì ní rí nǹkan kan tí ń dùn mọ́ wọn nínú gbèsè ayé yìí ní ráyè lára wọn àyàfi irú tí máa wọnú ọkàn àwọn ẹranko ẹranko tí ẹranko bá ti rí koríko tó bá gbé koríko ló máa jẹ inú rẹ̀ ó dùn tó bá sì jẹ pé ẹran ní máa ti rẹ́ran inú ó dùn bí ẹnìkan lọ kó sínú kéjì rẹ̀ ń bá dánjọ́ sí tòró náà fẹ́ máa tú àwọn èèyàn jẹ wọ́n mú igi kan lọ pé kíní akarabadaba àbí wọn ti máa pè ọ wá wọnú ilé kìnìún kìnìún náà kọ́kọ́ wò pé àbí òun sùn ni tòǹgbà tó wá yé pé yẹs oúnjẹ lọ́tọ̀ ń wá inú rẹ̀ wá dùn gbogbo ẹranko inú wọn máa dùn ní mọ́mẹ́ǹtì tí wọ́n bá ronú inú wọn dùn ní ìdùnnú tó jẹ́ pé èèyàn ò lè ròyìn rẹ̀ ẹni tó bá ń sin adìẹ greek ló lè sọ ẹ rí i pé inú dùnnú làwọn wà gbogbo ìgbà tó ń jẹ bá sáwà wá ju wọn so kàkàkàkàkàkà so tómi bá wà inú dùnnú ni wàláàkín tó ń jẹ bá tán àfikún ọsọ bẹ wọ tọ́ máa gbóúnjẹ bọ̀ ibi tí inú wọn dùn dé òun gbóúnjẹ bọ̀ ibi sì ti ń pa wọn láti ẹ̀kan wọ́n lè tí ọ lèsè gbogbo bàmú tí bàbá rẹ̀ ò bù fún wọn lè kọ́ fún ọ. ee wàllá ìfẹ́ yẹ́s inú àwọn ti dùn pọ̀ ń gbóúnjẹ bọ̀ bó tilẹ̀ jẹ́ pọ́pẹ́ wọ́n máa rí jọ́ì omi ojú rẹ̀ ní ọmọ bọ̀ direct wọ́n fi hàn pé inú àwọn dùn. so nítorí di eléyìí wọ́n ní irú ìdùnnú yìí ló lè wà fún ọjọ́ nígbà tó ọjọ́ náà bá róúnjẹ ńkọ́ ọwọ́ wọn bá àgbà tí ìdùnnú tiẹ̀ máa nù wọ́n bá ti jẹun tán wàhálà bẹ̀rẹ̀ sòyó tó máa pé àsìkò oúnjẹ mi ò tí ì tó kò tí ì tó ẹ̀jẹ̀sẹ̀jẹ̀ kan ni so eléyìí jẹ́ báwọn. tán ìdùnnú tòdodo ìwọ ló jẹ́ lórí àwọn òjò òun èrè o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo ahun náà rí dùnnú o gbogbo ẹni tó ti kọ̀yìn sí tọ́lọ́run àwọn náà èrí dùn nù o gbogbo ẹni tó ti fọ́nú fọ́ra kúrò níbi ìrántí ọlọ́run èrí dùn nù o àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ọlọ́run tí wọ́n mọ̀ nípa orúkọ ọlọ́run àwọn ìròyìn ọlọ́run àti ẹ̀sìn ọlọ́run gbogbo wọn wọn èrí dùn nù o ìdùnnú ńṣe ní máa bẹ fáwọn ẹni tó bá mọ ọlọ́run tí máa rántí ọlọ́run ṣùgbọ́n àwọn ẹni tí ò bá rí bẹ́ẹ̀ dídípa lọ́kàn tí wọ́n máa dípa ìsìpayà tó wá wọnú ọkàn rú àwọn èèyàn yẹn nígbà kan lẹ́ẹ̀kan láàrè kò túmọ̀ sí nǹkan kan torí pé kò ní pẹ́ kò ní pẹ́ tí ó fi kú tí sábàbí yẹn bá ti lọ ìdùnnú náà ńkọ́ òun náà pẹ́yìn dà tí n tó mú dùnnú wá bá ti lọ ìdùnnú ọpẹ́yìn dà torí ẹ̀ eléyìí tó lè mú kí dùnnú ọpẹ́ lọ́kàn là ń sọ wípé kọ́ jẹ́ni tó ṣe wípé yóò jẹ akin yóò jẹ akin ẹ ti mọ̀ yín pín àwọn akin ló máa ń lọ sójú ogun àwọn òjò ńkọ́ wọn dùn lé ní yọ sàsẹ́yìn ògiri ni so nítorí ẹ̀ irú wọn lọ́kùnrin o wọn yàtọ̀ sóbìnrin àwọn òjò lọ́kùnrin wọn yàtọ̀ sóbìnrin nítorí pé ìgbà tí àkùkọ kọ ó rò pé kìnìún ní ń dùn ni ó ti sú ara tẹ́lẹ̀ ń bá rí kìnìún kọ́ yóò kù ni so bẹ́ẹ̀ ni bákan náà nínú tí màá jẹ́ ká rí ìṣípayá nínú ọkàn wa onáníkà yọ gbogbo àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tí máa gbé nínú ọkàn kéta tẹ̀m̀bẹ̀lẹ̀kún kẹ́nìmánì dúkòwó gbogbo àwọn ìwà burúkú nǹkan yọ kúrò lọ́kàn rẹ̀ kéde èèyàn gbádùn. wàláhì kejì yẹn ìyẹn inú ò lè dùn láéláé because oníwò ló ti dáa fún lágbájá séwọ̀ ló ń pè ní ahum yaqsimuna rahmata rabbik sẹ́yìn là ń pín kẹ́ ọlọ́ọ̀ni alágbádá ń sìn ga ń sìn ga ń sìn ga mú lẹ́sẹ̀ tó sẹ́mi pé òun ò ní lè rò lẹ́jọ́ ntí yorùbá mi sọ pé à ń jù wọ́n kọ́ kò sí rò lẹ́jọ́ ìjà alára ò tán kò sí pé kọ̀tán bọ̀rọ̀ kò ní tàní nítorí pé ẹni tí ẹ̀ ń ṣe lára rẹ̀ ọlọ́run ọba wa ó lè jẹ́ kóun tún máa ga sí kọ́ máa ga sí kọ́ máa ga sí ó sì mọ̀ pé gíga tó náà ní bà wọ́n lọ́kẹ̀jẹ̀ ntí ń ṣe ọ yóò máa lékún ni àbí yóò dínkù yóò máa lékún sí i eléyìí ìdínú tọkàn ọpọlọpọ efi dùn inú ọpọlọpọ èédùn e láwùjọ yorùbá ìbànújẹ́ pọ̀ láyà àwọn èèyàn láwùjọ yorùbá yìí torí pé àwọn ti wọn kẹ́nìmánì ti pọ jù láwùjọ yorùbá ee wàláhì kẹ́nìmánì ti pọ̀ jù láwùjọ yorùbá yáàni ìwọ nísìkí ló tì ní tí wọn bínú rẹ kẹ̀kẹ́ ẹlẹ́mu ló ń gùn gbogbo èèyàn tún fẹ́ rí ọ ok bàdí tí àwọn tó máa ń gun mọ́ṣínì ńkọ́ àjàjà pọ̀ wọn ń gun mọ́tò. ẹ rí i pé kéésà yẹn ti pọ̀ jù àlẹ́ nìkan ń bínú ẹnìkan ó nítorí pọ́ jẹyin lánàá ó sì ti jẹyin tó sùn kan àwọn à ń lọ fọwọ́ ta àkìtàn tó ń da kínní sí ó tiẹ̀ jẹyin olórí ibú ó jẹyin àwòsùnbílà níbi táwọn èèyàn míì tó yẹ pé gbogbo ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá wọn ń jẹyin ni ẹnìkan wá jẹ kan láàrin oṣù kan ẹ ló kù bí tí ó gbégbà gbogbo rọ́bìṣì yẹn pọ̀ láwùjọ yorùbá àwọn ọmọ yín jọ ń lọ sùkúù ọmọ kan wá páàsì jọ ọmọ kan lọ wọ́n á tàka sọmọ ọlọ́mọ gbogbo ibi tọmọ ọgbà iná ló bí ọ̀pọ̀lọpọ̀ kọ́ltsọ̀ wa ẹ̀ẹ́dẹ̀kẹ́ kọ́ltsọ̀ yorùbá ni tíṣù rẹ̀ bá ta dáwọ́ bò ó tó kíní kan bá tó kíní àbí òye torí káwọn ẹ̀ńtí ọ̀kẹ́lẹ́mọ̀ sí ẹsẹ̀ rẹ̀ wọ́n pọ̀ subhanallah. bẹ́ẹ̀ náà ni ẹ̀rí pẹ́yìn náà on return kí lẹ́yìn náà máa sọ orí ẹlẹ́gàn fọ́ àbí ẹ̀kọ́ ni sẹ́wọ̀n kẹ́yìn náà sọ pé ẹ̀yin tẹ́ ń pẹ́ gan mi ẹ̀yin tẹ́ ń pẹ́ ọ́ dáa fún mi wọ́n ti bọ́ látán àbí ẹ̀kọ́ ni so ìwò tá à ń wá àparò lẹ́sẹ̀ tó bí gbogbo ẹ̀ náà nù pé wọ́n ti fẹ́ kí n kú ti pẹ́. so gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ló bí àwùjọ yẹn ìlara ti pọ̀ jù kẹ́nìmọ́nì ti pọ̀ jù wọn ò ní fẹ́ kọ́ da fọ́mùlà kejì ẹ sì mọ̀ pé látijọ́ tẹ̀ ń ti ń hùwà burúkú yìí kò pé kọ́ mọ̀ dáa fẹ́ni tí ò dáa fún kò sì pé kẹ́yìn ó sísẹ̀ kúrò ní step one tẹ̀ wà ọmọ tìǹsì ti dé step one thousand ta ló wá ṣe ra rẹ̀ nù ẹ̀yìn méjèèjì òǹkè ta ló ṣera rẹ̀ onílara ló ṣera rẹ̀ ìdínú táwọn babaláwo fi pọ̀ láwùjọ o torí àwọn náà wọ́n lọ gbé bá ọmọ yìí bí tiẹ̀ ń yìí ẹ bá wọn rẹ́ẹ̀kì ẹ̀ láwọn ẹni ẹ dákun inú wọn ti fẹ́ dùn inú wọn ò lè dùn ló ń gun odi mọ́tò sínú wọn lè dùn kò lè dùn ni ó di mọ́tò púpọ̀ sínú wọn lè dùn kò lè dùn ilé ayà lọ wà wọn náà ti sínú wọn torí náà wọ́n múra sí kẹta o múra sí lára o njẹ́ ọ̀pọ̀ ọ̀nù njẹ́ ọ̀pọ̀ ọ̀nù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé isbir ala hasad alhasudi fa inna sabraka qatilu ṣe sùúrù lórí ìlara onílara sùúrù rẹ ni ó pa ẹ nídìí láti máa jà ẹ nídìí láti bẹ́ wulẹ̀ ẹ ìjà lára kì í lẹ́yìn náà ẹ àǹjúwọ̀ fi gbígbọ́ sáláì gbọ́ fi rírí sáláì rí mọ wá ṣe bí ìgbà tí wò ó rí ìwọ máa ṣe máṣẹ́ sùúrù rẹ ní ọ̀pá sọmọ kí wọ́n halẹ̀ wájú rẹ kó lè bá a pé ó rí ò ní ṣe bí ìgbà tó rí wọ́n máa rò ah, kí ni a lè ṣe fọmọ yẹn o tún fíláàṣì sójú rẹ o gbójú sọ̀hún kí ni àwọn àṣẹ fọmọ eléyìí o lẹ́rìí pé sùúrù ní ọ̀pá torí ẹ̀ ألا كل من بات لي حاسدا atadri على من asa'ta الأدب adab على الله في فعله لأنك لم lam tarda li ma wahab. ẹ sọ fẹ́ni tó ṣe pé gbogbo ojoojúmọ́ tí ó bá ti sùn lójoojúmọ́ ìlara tèmi náà ni máa gbé sùn. pé ta lọ sọ mẹni tó ń hùwà ìdásí bí ọlọ́run ẹlẹ́dàá máa ló ń hùwà ìdásí nítorí pé o pé bó lọ́lọ́run ṣe ṣàṣìṣe báyìí ìtumọ̀ tó nílara ń ṣe mi ah nítorí kó o fẹ́mi ọ̀wá lọ fún lágbájá ọ̀yọ́nu sí ntọ́lọ́run ọba ṣe nu mo wá retí ntọ́lọ́run ṣe fún wọn náà. anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fáwọn sàábà kó máa àlìjánná kan wọlé o kálukú bá ń wò ta ni ó wọlé arákùnrin kan bá wọlé. gbàtàràkùnrin wọlé ó tún dijọ́ mi ọmọ àlìjẹ́nà kò tún wọlé wá báyìí ó tún dọkùnrin wọ́n ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀mẹ́ta kọ́nà sọ̀hábà wa ní òun fẹ́ máa ń tọkùnrin yìí ṣe tó a fi pè lọ́mọ àlìjẹ́nà ọwọ́ parọ́ pé awọ wà láàrin òun àti bàbá ọjọ́ péréte tó lò lè rẹ̀ ó rí i pé kì í ṣe pé náfìlà kan ní máa ń yàn lóru rẹ gẹ́gẹ́ kì í ṣe pé kí ní ṣe táwa náà ṣe wọn ò lóun ṣe àjọ màlìjẹ́nà òun abilé rè pé sórí kì í ṣe pé mi àti bàbá mi ń jà o ṣùgbọ́n ọ̀rọ̀ kan ni mo gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ó sì ṣẹ̀kí ní kejì kẹta mo wá fẹ́ mọ kílò kodoro rẹ̀ mo ṣe dọ́gbọ́n wọ́nà bọ̀ wọlé rẹ̀ mo sì rí kékeré ṣe pé ìjọsìn kan rẹ́gẹ́dẹ́ àwẹ̀ kan sọ̀láàtù kan táwọn náà ń ṣe irú ẹ̀ kí ló ń ṣe tó wà nínú sísọ táwọn ibi sallallahu alaihi wasallam ń pè ọlọ́mọ àlìjẹ́nà ó lè ná ọmọ pé òun ṣe sọ̀láàtù tó pọ̀ ju tara yòókù lọ òun sì mọ̀ pé òun gbá rẹ̀ tó pọ̀ ju tara ṣùgbọ́n tó nǹkan mọ̀ ni pé òun kì í sùn lọ́jọ́ kan láyé lẹ́ni tó di ẹnìkan àṣírí tí ń bẹnu tó jẹ́ kó pè ọlọ́mọ àlìjẹ́nà síbẹ̀ lẹ́yìn rí tẹ́ ẹ̀ ní ẹnìkan tẹ́ ń dì sínú tẹ́ kí tẹ́ bá ti rí ẹ̀ fàjúrò sàn tẹ́ lẹ́nìkan tẹ́ kí tẹ́ bá ti rí ẹ̀ máa dákùn bí mẹ́ṣíìnì tó dákùn. àti jẹ́ kéèyàn náà bá lè borí gbogbo orí wàhálà burúkú yìí máa kíyèsí ọkàn rẹ tó bá sùn lójoojúmọ́ tá a lẹni tí o ní nínú tó o dì sínú tó ń wò pé àfikí àfikí ẹsẹ kí irọ́ lásán ìwọ táyé pé nìsín òun lè sọ̀rọ̀ ó lè di lọ́la pé ọ̀dọ̀ ẹni tí wọ́n máa gbé kí ni wàhálà tẹ́lẹ̀ ayé yìí náà wọ́n yẹ ká mú simple gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe simplify rẹ̀ níṣẹ́ nílé ayé máa ń di wàhálà fáwọn ẹni tó bá jẹ́ pé ọkàn làwọn gbé sí àmọ́ ìrọ̀rùn ni fáwọn tó bá ti pọ́wọ́ wọn lọ́wọ́ àmọ́ tó bá dì mọ́yà wàhálà ni torí ẹ̀ ẹ jẹ́ amú eléyìí kúrò lọ́kàn wa o ẹ fẹ́ fọmọlà kejì yín irú tẹ́ ẹ fẹ́ sórí ara yín sẹ́tẹ̀ ìbá mọ̀ pé wọ́n ń pín oore kan wọ́n pín oore kan bì kan lọ́la sẹ́yìn ó pe àwọn ọmọ ìyá yín lọ́wọ́ lọ́jọ́ gbá ni àbódìgbà tẹ́ bá gba ti yín tẹ́kẹ̀ tó wá sọ pé ọmọ ìgbà tó ń pín kankan èwo lẹ́sìn ṣe ẹ pè lọ́wọ́ lọ ni bẹ́ẹ̀ ń bá ń lọ àbórígbà ẹ bá gba tiyín tán náà kálukú ronú náà ibi tẹ́ ti rí pé a kù síbi tó pọ̀ nù èèyàn mélòó ní pé èèyàn lẹ́yìn pé òun gbọ́ pé wọ́n pè nǹkan kan wípé bó bá kan pé èmi ò tiẹ̀ ní rígbà kí wò ó rígbà èèyàn mélòó sẹ̀yìn kẹ́sì lọ gbà tán nígbà tẹ́ bá ra ẹ̀ dàbí ìgbà tí mo gbọ́ pé wọ́n ń pè nǹkan kan fa <laughs> ó dàbí ìgbà tí mo gbọ́ pé ó ti gba tiẹ̀ o pé wọ́n ń pín nǹkan kan àbẹ́yìn náà lọ ọ̀dà ah, mọ̀ ń bọ̀ kájọ máa lọ ní èmi ti ti bẹ̀ à ah, la ilaha so bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí ẹjẹ́ á mú kẹta kúrò lọ́kàn wa ẹjẹ́ á mú ìlara kúrò lára wa torí pé bí wọ́n bínú ẹnìkan kò pé kúkú fúnra rẹ̀ ń sinmi o kọjá ẹni tí ń fẹ́ dáadáa fọmọlá kejì rẹ̀ irú dáadáa tó ń fẹ́ fúri ara rẹ̀ síbẹ̀ mọ̀ pé pọ̀lọpọ̀ tẹ̀ ń jọ ń kóra yín kátẹ̀ ń rẹ́rìn ẹ̀rín yẹn gílẹ̀ rìn kò dénú ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn ọmọlá kejì rẹ̀ dénú wọ́n sì jọ ń kọ̀wọ́ rìn wàláhì tí ìbá ṣe pàánù ọlọ́run tó lòun ò ní fi kún àárònú gbáyà wa ṣe ṣirò fún wa ẹnì kan ní rà náà wọ̀ torí pé tí ń bẹ nínú wa kálukú wa ọ̀daràn pọ́nbélé lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n náà ọba aláàánú lòun ní ṣe ti ń bẹ nínú abi wa lópin ìgbà tá a bá sọ jáde tá a bá sì fi hùwà ẹjẹ ajẹnu wọ́n dá o jẹni tínú rẹ̀ ó dùn sí dáadáa tó sọmọ làkejì rẹ̀ o jẹni tí ọmọ bá kẹ́dùn lórí àìdá tó bá sí pẹ̀lú báyìí láti jẹ́rù ọlọ́run ọba lódodo anabi sallallahu alayhi wa sallam wani almuslimu man salima almuslimuna min lisanihi wa yadihi mùsùlùmí lẹni táwọn mùsùlùmí bọ́ lọ́wọ́ aburú ahọ́n rẹ̀ àti aburú ọwọ́ rẹ̀ mùsùlùmí lẹni tí kìí fi ahọ́n rẹ̀ bà ti mùsùlùmí jẹ́ mùsùlùmí lẹni tí kìí fi ọwọ́ rẹ̀ bà ti mùsùlùmí jẹ́ mùsùlùmí sì lẹni tó ṣe pé yuhibbu li akhihi ma yuhibbu li nafsihi ẹni tí wọn máa fẹ́ fọmọlàkejì rẹ̀ irun tí ń fẹ́ fúri ara rẹ̀ nínú àdéhìí kan nínú tí máa ṣe àmì pé máa ní èèyàn ti dáa àǹtẹ̀tì náṣá máa tuhibbu àǹtọ̀tà máa ṣe sáwọn èèyàn irun tí wọn náà fẹ́ kún sí sí ọ ọlọ́wọ́n bá kó tún èmi pẹ̀lú yín ṣe kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ ti fi ṣèwà hù kọ́lọ̀ wọn wá sí gbogbo níta ń gbọ́ tá à ń wé ní sábàbí oríire fún gbogbo aláyà tàlùkìyàmù ẹni tó bá níbi èrè kò sí. aleykum salaam. wọ́n ní wọ́n sin òkú sí àárín ìta táwọn ń gbé sì mbẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn òkú yìí lè máa kí níbẹ̀ tí wọ́n yẹ pé wọ́n lẹ́mìí pé wọ́n ń ké fúnra rẹ̀ kì ṣe pọ̀ ń ké fáwọn òkú kò sí ń tọ́ burú mbẹ ṣùgbọ́n burú kọjá pé torí ìtòsí sàárè yẹn ló ń ké nínú níta pè ní bídàtún òun náà ní kó mú alukurani kó máa ké nídìí sáré kíkí alukurani ọba òfin ṣẹ̀ríà mu àmọ́ gbígbé lọ sí ìdìí sáré nǹkan àdàdàlẹ̀ tó ń torí ẹ̀ ẹ wá bómi tẹ́tù máa ké alukurani yẹn náà aleykum salaam. wọ́n ní bò ní àsálàtù tí wọ́n máa ṣe. ẹ̀sọ̀kọ́ sọ̀láàtù sunday sunday àsọ̀láàtù kò síjọ́ tí wọ́n ṣe nìyí torí gbogbo nǹkan tó bá bẹ̀rẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀ ní máa ala hal nígbà tá sọ̀láàtù ó bẹ̀rẹ̀ ọjọ́ júmọ̀ sọ ní ti wá di gbogbo àsìkò tí wọ́n bá rí páwọn èèyàn tó ń jọ ṣe ó péjọ òun náà dáadáa lẹ̀ ni kò sí nínú tí ọlọ́run fi rán Muhammad sallallahu alayhi wa sallam aleykum salaam. ìmáàmù èèyàn ẹ̀ ṣe sọ láti máa èèyàn ṣíwájú ṣe sọ láti máa èèyàn ṣùgbọ́n ní látàkì tó gbé yìí tó yẹn wá mú ìkórè kẹlẹ́ ọ̀yọ̀ kan wá tó ṣíwájú fún wa ìgbàgbé ṣe wọ́n á ṣe àtayá ó ti wá tẹ̀ ó ti parí àtayá yẹn kí àwọn ọjọ́ wọn tó sọ fún ìmáàmù pé àṣùpánàlà wọ́n á rántí pé ọ̀kan ló ṣe ǹjẹ́ ṣé ó ti dáná pàdé ní ìmáàmù tó ń síwájú ṣe sọ láti fáwọn èèyàn tó a jẹ́ pé níraka gbẹ̀yìn ẹ̀ẹ̀kan ló forí kanlẹ̀ kò mọ̀ pé òun ò tíì ṣe pé nítorí wọn ń pa àwọn sálámà káwọn èèyàn tó wá pàkíyèsí pé ìjókòó ìpẹ́ ọwọ́ àforí so tó bá tún àtáyà yẹn ṣe yóò wá sálámà nígbà tó bá sálámà yóò wá tún forí lẹ́ẹ̀mejì ti fi kún àtàyà tó ṣe kó tó forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì àfikún ni ṣùgbọ́n ṣe ló fi kún látàrí ìgbàgbé òsín tó ṣe sọ láti rẹ̀ ju pé kó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lọ náà lẹ́yìn sí sálámù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.